now kí ni mo fẹ́ fàyọ. oh okay okay anyway ẹ má wọrí ṣe rí èmi ò dúró de àwọn ẹjọ́ wẹ́wẹ́ orí social media ṣó ti yẹn investigation tèmi ti kọjá yẹn which mo ìmọ̀ èèyàn kan ló jọ mí àbúrò mi ni which tó jẹ́ pé we are still gonna talk about but a lot of investigation is going on. Okay. Hello sis. Yeah, nǹkan tó ti sọ tẹ́lẹ̀ yẹn náà ni. Wọ́n náà ti gbé ohun ẹ̀ síta. Ipe lóòótọ́ ló ṣe ló sọ̀rọ̀. But I don't know why he's lying. I don't know. Wọ́n náà ti play ohun ẹ̀ sis. Yeah. Now, kí ni mo fẹ́ fàyọ? ní sùúrù ẹ ṣáà má I don't know why it is difficult for the police to do their job regarding justice for Mohbad. Hold <clears throat> on. Okay. Okay, sis. Ṣé fẹ́ yẹ kí n ṣe bá pè mí síbí nàbí kémi pè ẹ ní sùúrù ẹ ní sùúrù fún mi ṣe gbọ́. Ṣé fẹ́ yẹ kí n pè àbí ṣé kí n pè ṣó máa gbé fóònù mi six six ẹ jẹ́ kí n mọ̀ mi ìfẹ́ mo fẹ́ gbé wá sórí tiktok mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ kó pè kí gbogbo èèyàn gbọ́ ni ẹ jẹ́ kí n mọ̀ six ẹ ṣe ṣé nǹkan tí mo sọ yẹn I don't know why I don't know why it is difficult for Nigerian police to seek for justice nǹkan tí mo ṣe ń tẹnumọ́ nìyẹn pé sẹ́ kí ni ìdí tí Mohbad ò fi rí justice Kini ni ìdí tí Mohbad ò fi justice Nigerian police why is it so difficult for them ọmọ kú police ò lọ sí sí nìyẹn bàbá ọmọ tún lọ ẹ fún ní police report ẹni kọ́ kúrò wájú yín ó fẹ́ nǹkan kí ni bàbá Mohbad ṣe fáwọn ọlọ́pàá yìí àbí kò yín kí ni bàbá Mohbad ṣe fún àwọn ọlọ́pàá yìí a lot of things ṣé ń gbọ́ mi a lot of no ẹ má wọrí sẹ ẹ má wọrí a lot of things ti ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ti pààyàn tó yẹ kó dẹ̀ ń wá justice lẹ́sẹ̀kẹsẹ̀ báwo ni tí Mohbad ṣe yàtọ̀ now reason tí mo fi ń sọ ilé ni pé bàbá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá lánàá àbíjẹta i don't know when now bàbá dẹ̀ sọ fáwọn ọlọ́pàá ẹ má gbọ́ o hmm. ṣe rí ọlọ́run tó bá wa ṣe ni pé we did not back down ṣe ń gbọ́ mi ọlọ́run tó bá wa ṣe ni pé we refuse to back down wọ́n pa Mohbad ni àwọn ọlọ́pàá dẹ̀ mọ̀ sí. Si ìtorí ẹ̀ ní Sam Larry ṣe sọ pé wọ́n ti pa all stations settled èdì ló dì wọ́n. abẹ́ gbọ́ mi ọlọ́pàá mọ nǹkan tó ṣẹlẹ̀ pátápátá now máa fún yín ní example bàbá lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá níjọ́ Wednesday thank you Angela wọ́n lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá níjọ́ Wednesday Baba lọ bèrè fún police report ṣé Bomi. Baba mi bàbá Mohbad lọ police report because we need it for something Bomi. ń gbọ́ mi ẹ mọ̀ nǹkan tọ́lọ́pàá sọ fún bàbá Mohbad ṣá ṣé mọ̀ nǹkan tọ́lọ́pàá sọ fún bàbá Mohbad ẹ bá mi confam ṣé mọ̀ nǹkan tọ́lọ́pàá sọ fún bàbá Mohbad <laughs> odindi pa ah ẹ̀yin ọlọ́pàá èkó it's not Nigeria police now Lagos State Police Force Jídé Sanwó-Olú gbogbo àkọ́bí yín máa kú mọ́ yín lójú tí ẹ bá fún bàbá Mohbad ní justice ọlọ́pàá wo bàbá Mohbad báyìí ó sọ fún bàbá Mohbad pé bàbá ẹ lọ sí ọmọ yín ẹ lọ sí ọmọ yín mistake ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ lọ sí ọmọ yín ó dùn mí pé wọn ò jẹ́ kó mú fóònù wọlé kí wọ́n rí kọ́ọ̀dù olórí burúkú ọlọ́pàá tó sọ ẹ lè imagine lẹ́nu ọlọ́pàá ó ní bàbá ẹ lọ sin ọmọ yín mistake ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ lọ sin ọmọ yín lẹ́nu ọlọ́pàá lẹ́nu ọlọ́pàá gbogbo yín ọlọ́pàá tó lè ní mistake ti ṣẹlẹ̀ kí ni mistake tó ṣẹlẹ̀ bàbá òmòwúkọ wà láìtàláì ọ̀rọ̀ jẹta ni mo yìí ń sọ yìí mo náà bá jọ tí bàbá ti But he petition everybody tán alone. lóhùn kí ọlọ́pàá tó bímọ tó ní kí bàbá lọ sí ọmọ ẹ̀ mistake ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ lọ sí ọmọ yín ṣe wá rí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ sí pátá tí ẹ̀ ń dà wá láàmú báyìí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ sí ah, hmm, mo ń bọ̀ wá ọlọ́run òòyà lógún kí ọlọ́pàá wo bàbá Mohbad eye to eye kó sọ fún bàbá pé ẹ lọ sin ọmọ yín mistake ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ who told that police it was a mistake kí ló mú police conclude pé mistake ló ṣẹlẹ̀ they did not even go to the scene nọ́ọ̀sì tẹ́sọ pé òun ló pa Mohbad lógun lábẹ́rẹ́ up till today ẹ ẹ gbé ẹ ẹ gbé wanted Sorry, nurse ṣùgbọ́n ẹ lè gbé wanted Sorry, spending Sorry, prime boy nọ́ọ̀sì tó sọ pé ó gún lábẹ́rẹ́ ǹjẹ́ tí ẹ pé àṣàyàn ọkọ ẹ husband of your youth ó wá pe nọ́ọ̀sì kí ló ṣe Mohbad dáhùn lè gbé lọ sọ́spítù kí ló ń bọ̀ ẹ gbé lọ first day ẹ ń dúró de nọ́ọ̀sì tó wà ní Kútọ́nù ẹ gbé lọ ní second day nọ́ọ̀sì lòun máa dé lálẹ́ ẹ dúró de nọ́ọ̀sì dálẹ́. ó wá pa ọmọ yẹn tán according to àṣànà ó lábẹ́rẹ́ sí nọ́ọ̀sì gun ló pa ọmọ yẹn wá kú nọ́ọ̀sì yẹn dẹ̀ gbé báàgì ẹ̀ ó gbé báàgì ògùn ẹ̀ ó dẹ̀ walk majestically out of that house kò dẹ̀ ní àpá kankan lára make it make sense. Hmm. ṣe rí gbogbo àwọn pípù ìpátápátá tí ọlọ́pàá bá fẹ́ jẹ́ kan jẹ́wọ́ ìṣẹ́jú àyà rọ́ìkò ni. Mm tó bá kó gbogbo wọn yẹn kó kó wọn sínú sínú detention fòdìndí ọjọ́ méjì ẹ wo bó ṣe tú àṣírí ẹni tó pa ọmọ George yẹn wọ́n kọ́kọ́ ti gbogbo àwọn wọ́kàsí ẹ mọ́lé fúnjọ́ méjì ọwọ́ ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n interview wọn ọ̀rọ̀ wọn ò wá collate báṣìírí ṣe tú nìyẹn ṣe rí àṣànà èmi yìí sọ tó bá mú àṣànà lẹ́nìí gbogbo wọn máa jẹ́wọ́ But for one reason that is best known to that Lagos State Police and Sanwo-Olu Jide, they just don't want to go far with justice for Mohbad. But they jẹ́ kí n sọ fún yín, ikú ò ní pa gbogbo ẹ̀yin true justice fighter. Ṣèpẹ̀tẹ́rì Ṣèpẹ̀tẹ́rì confam ẹ̀. Ṣèpẹ̀tẹ́rì sọ pé inú ilé ló kú sí bó ṣe rànjú ni inú ilé ló kú sí kò sí kámẹ́rà ń ta ṣé wọ́n ti ń gbogbo ìtẹ́ wá sọ ẹ̀ mo sọ fún yín àṣírí ṣẹpẹtẹ́rì ló ń tù yìí ṣé wọ́n ti pé first day mo sọ mo ní cctv ń ṣiṣẹ́ ṣẹpẹtẹ́rì ló dá lọ ó yọ sim card ẹ̀ wọ́n dẹ̀ mú lé ṣẹpẹtẹ́rì lọ́wọ́ ni. now ṣẹpẹtẹ́rì súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni làámọ̀ ṣe ẹni ṣẹpẹtẹ́rì come over. sẹpẹtẹrì bọ̀. ṣé gbogbo yín rántí pé ìgbà tí Mohbad kú ìgbà tí àṣànà tó bọ́ síta tó sọ pé wọ́n ti pa ṣe rántí ìgbà tí Mohbad bọ́ta tó sọ pé sorry ìgbà tí ṣẹ̀pẹ̀tẹ̀ pẹ́rì update pé wọ́n ti pa tó bẹ̀rẹ̀ sí ní da gbogbo irọ́ yẹn sórí Naira Marley ṣe wọ́n ti pọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún wọn ẹ bá mi pe ṣẹ̀pẹ̀tẹ́rì ṣàpá pín lòun àti tonto díke àtàṣànájọ pín ni because give or take I have confirmed today èmi ò ní wá confirm nǹkan tí mò ń gbọ́ I will confirm one on one over one twenty million làwọn Nàìjíríà sì dá sínú GoFundMe ìjọ yẹn ẹ jẹ̀ má gbàgbé pé ṣẹ̀pẹ̀tẹ́rì sọ pé òun ní foundation ṣe rántí òun àti todó sọ pé àwọn ní foundation ṣé foundation yẹn ló pín owó yẹn ni tó fi wá ń sọpọ́tì àṣànà blindly sìn ẹ sọ fún mi. ibo ni owó yẹn wà ta ló pín ta ló kó because ṣẹpẹtẹrì àti totodike ń sọ fún anyọ yẹn pé àwọn ní foundation ṣé foundation ló gba owó yẹn ṣáṣànà ló gba owó yẹn ni àbí foundation ló gbà á. ṣé mo pé mo ti ń sọ tipẹ́ mo ní ṣèpẹ̀tẹ́rì kí ni interest ẹ nínú ọmọ yìí kú ẹ má gbàgbé pé ṣèpẹ̀tẹ́rì jẹ́ kó yé wa pé òun ò mọ́mọ yìí ó ní ṣùgbọ́n ìgbà tí Mohbad wà ń lu òyìnbó Mohbad sọ fóun pé òun níyàwó àtọmọ ẹ má gbàgbé kò ṣe àtọmọ nìkan ni Mohbad sọ fún Mohbad told òun àti failed promoter ó sọ a lot fún wọn ṣe ń gbọ́n so kí gbogbo yín lè mọ̀ pé kò mọ àṣànà ṣe ń gbọ́ now ìgbà tó délé ló mú àṣànà àbẹ́ ẹ̀gbọ́n mi ó dẹ̀ jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ fún ẹ nípa àṣànà ló jẹ́ kó mú àṣànà so kí ló dé sì tó wá jẹ́ pé ó wá mọ̀ yá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ àṣànà àti ìyá Mohbad ò sọ̀rọ̀ mọ́ ìwọ wá ìlú ẹ̀sánà òmu pẹ́kí pẹ́kí pẹ́kí ẹ bá mi pe ṣẹpẹtẹ́rì mo fẹ́ bí lọ́rọ̀ ni ṣẹpẹtẹ́rì akúnáwó ọjọ́ ọmọ òní bá gbèsè ẹ̀ ṣóyí ṣẹpẹtẹ́rì ó mọ nǹkan tí mo ṣe tí mo tó ṣe máa ń disgust mi gbogbo ayé ẹ you do it for the gram kò sẹ́ni tó ń lé eléré ṣẹpẹtẹ́rì o kàn máa ṣe o máa ń léra eléré fúnra rẹ ni ọmọ tí ẹ mú ọkọ wálé ipò òun ti lọ́kọ inú ẹ ń dùn òun fò kiri ṣùgbọ́n ó dá ọmọ ẹnìkan lóró ìyàwó kan iná ló pa ọkọ ẹ̀ àṣànà ló pa Mohbad ǹjẹ́ gbogbo bó ṣe close mọ́ àṣànà tó ṣé o bá wa bí àṣànà ní ọjọ́ kan pé náà. No àṣànà àti ṣèpẹtẹ́rì ń ṣọ̀rẹ́ o point of correction they were never friends ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ inú ilé malian house ní àṣànà àti Mohbad ń gbé ẹ̀mú dání tí tí ọmọ ṣèpẹtẹ́rì tó bá ti wọnú tó bá ti lọbẹ̀ ẹ mọ kárí àwọn èèyàn nínú ilé kakọ̀ kí wọn ó kàn máa ń juwọ́ sí wọn ni they were never close friends tí ọmọ ṣèpẹ̀tẹ́rì tó bá ti lọ bá àwọn tiẹ̀ tó bá ti lọ gbà sára lọ́dọ̀ ọmọ alẹ́ ṣé wọ́n ti pọ́n sọ àwọn ọmọ mi máa ń wá bẹ̀ gbogbo wọn máa ń wá bẹ̀ kò ṣe pé ọ̀rẹ́ ni wọ́n ó kàn máa ń juwọ́ sí pé à ẹ mọ̀ àwọn aráalé ẹ kásán ẹ kásán kó dẹ̀ lọ síbi kó lọ bẹ́ẹ̀ tó wá wá ok ok hello spending spending mo wà lórí show is it okay for you yes, ma now spending sórí báwo ni ṣe wà ókè pẹ̀lẹ́ báwo ni everything má bínú. ó yẹ ká sọ bàdà láti sí torí pé fún ìsọ n wá sọ àwọn àwọn nǹkan tí làgàtà ń pa ọmọ sorry bossman wọ́n pa ọmọ voice note tí voice note tí àríwá play yẹ mo sọ mo sọ kan ṣé mi sọ pé mo wà ti ṣèwà ẹ̀dí àná mọ́tò tí ṣèwà ẹ̀ sọ pé tí obìnrin ló ẹ̀ career lè flow máa help the career mo ṣé mi sọ yẹn diamond play ẹ sí pé mi ìdẹ̀mọ̀ kan record mi gan mi ìmọ̀ kan record mi ṣé mo ti sọ mo ti sọ mo ti sọ already in that they were fighting inside they were knocking themselves and they are trying to open the door it's not at home it's not inside the car I didn't know anything mi ìsìn bẹ́ẹ̀ nu ilé pẹ̀lú wọn èmi ti kó ní ilé mi ìmọ̀ àtọ́ pariwo ló nu ilé tó ń mi ìmọ̀ ẹni mọ́tò nìkan ni mo mọ̀ ti ń jà tí mo mọ̀ tí okay spending spending dúró. yes you know ṣọba pé mo ti pè ẹ́ sẹ́yìn rè mo bi ẹ́ lọ́rọ̀ yìí no it's not shaking spending is not shaking mo ti sọ fún from time i see spending as my son ọmọdé ni it's not shaking this is how he talks i am not spend Be spending ṣe máa ń sọ̀rọ̀ ni it's not shaking nípò won't shake no please let's calm down please let's calm down spending. wọ́n ní wọ́n play voice ẹ ṣó lóòótọ́ wọ́n sọ pé ó sọ fáwọn pé o mọ ẹni tó yọ kámẹ́rà ṣé o sọ bẹ́ẹ̀. Ah, mo sọ wọn mú jáde èmi yìí báwọn sọ kámẹ́rà mi yìí bá sọ kámẹ́rà ọ̀rọ̀ ti mọ́tò nìkan mo sọ kò dẹ́n ṣe mo sọ fún wọn pé mo sọ fáwọn bọ́sùmá pé tó mú proof jáde mo sọ fún wọn pé tiwa lápamọ́ mo bá lórí tó ti sọ mo sọ fún wọn pé mo sọ fáwọn bàtà wọn pa sí pé mo sọ fún wọn pé wọ́n mú jáde mi ẹ bá sọ fún wọn ẹ̀sọ́ nìkan mo máa bá sọ mi bá bọ́sùmá sọ máa fi fà bossman àtẹ̀yìn tẹ́ sọ pé ní proof I, oh, hold on hold on I am not expecting you to bring the proof out now. You know, she won't have any proof because I don't even know that Arifa was recording me when I was telling when I was telling him about the fight that happened uh, inside the car. I said it already because that is that's what I know. I I'm not lying. Gbọ́n jà lọ́tò mo lè sọ ṣé mi sọ mo sọ ní kò wò náà wọ́n lè sọ pé voice note Arifa ń place ní táwọn èèyàn ń rò mo pé mo parọ́ pé mi sọ mo dẹ̀ sọ ṣé mi dárúkọ ní flush mo dárúkọ ní flush pé sí wa sọ pé obìnrin wa yẹn kárí à ìfò sí kárí à mo ò tí ì pé àṣé mi sọ ni mo sọ fún ọlọ́kà aṣọ ara wọn pé mo bá wọn tọ́ láti ó kún lẹ̀kùn lórí express mo sọ mo sọ everything ní kóòna mi ìmọ̀ kan ló ń sọ pé kan ló ń fẹ́ kí n sọ again tó kàn pa wọn wípé mo wà nílé pẹ̀lú wọn lókè mi bí pẹ̀lú wọn i'm not there i have my own place i'm staying i only go to Mohbad's place whenever we want to go to show or we have place to go we want to go record that's it i'm not i have my own place okay ìjọ tí Mohbad kú yẹn spending ìgbà ìgbà wo ló kú òun lé ìjọ òní wá gbọ́ pé Mohbad kú jẹ́ ká sọ bẹ́ẹ̀ eh, kánà ẹdílé ń jọ sunday ó yá bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn kánà ẹdílé ń jọ sunday. ok kánà ẹdílé ń jọ sunday yẹn inside mo wà throughout di àárọ̀ di monday ọjọ́ kejì mo times di lifestyle lifestyle lifestyle lifestyle pé kò n fẹ́ máa tẹ̀lé lọ bọ̀ mi ti ìbò mi ti ìbá sọ̀rọ̀. hold on hold on hold on ṣẹ́rí um, nǹkan tí òye gbogbo yín ni pé tẹ bá gbóhùn spending dáadáa ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó máa ń ká lòlò so please calm down for him please don't please ẹ calm down for. un now spending ìgbà tẹ́ délé láti show yẹn ṣàlàyé fún wa láti bẹ̀ please à ń gbọ́. ìsàlẹ̀ ìsàlẹ̀ mo wà throughout because táyé délé àṣẹ reflex lọ àṣẹ mu àṣẹ mu ọtí and play game nísàlẹ̀ so tí mo fi lọ sí ok àti cy mi ẹ bá rí cy again like ti ọtí tuesday mi ò rí cy. hold on hold on ṣé gbogbo yín gbọ́ ó nígbà tí àwọn délé ó láwọn yìí flex so ìgbà tẹ́ délé ṣé anything ṣe bad. kò sí nǹkan tó ṣe kò sí anything tó ṣe Mohbad wọ́n ti lọ sókè. ṣe gbogbo yín gbọ́ wọ́n ní kò sí nǹkan tó ṣe Mohbad so why tí Wùnmí ṣe sọ pé ìjà ìjà ìjà bí tó ṣe lọ ṣe show lọ́gbẹ́dẹ́ ẹjẹ́ ká máa sọ lọ mi ìfẹ́ sọ̀rọ̀ now so òun spending má bínú àbúrò mi ọmọ mi ó máa mo fẹ́ jẹ́ kó ṣàlàyé nǹkan kan fún wa ni because ìwọ náà gan àánú ẹ̀ ń ṣe mí ṣé nǹkan tí mo sọ yẹ

wá sí wá sọ láìpẹ́ wọ́n fẹ́ bá bọ́sùn àṣọ ibi tí màá ti jọ sọ̀rọ̀ pé kẹ́ mú proof wa ibi mo sọ fún yín pé mo sì ṣe wà ẹ̀ láàbọ̀ mọ́ mo bá lórí ìfẹ́ sọ pé ẹ ní proof náà jáde nǹkan tí mo bá wọn fà ní ẹ̀kan mo mo sọ fún yín ẹ máa sí àsọ̀rọ̀ àsọ anything or statement of account ni mr moses tó ń dọ́bà mi fà tó kọ́ mi tó ṣe everything. okay okay spending nísùrù calm down ìjọ yẹn tẹ délé so nǹkan kò ṣe mobile tí tí àṣànà àti Mohbad fi lọ sókè nǹkan kò ṣe wọ́n. mo ṣe lẹ́yìn ọwọ́ tó fi tó fi kọ́ọ̀fù ní ṣó yẹn nìkan ni mo mọ̀ pé ìkọ̀pọ̀lẹ́ ọwọ́ nǹkan kí ló lè tẹ̀ kó ṣe pé ọwọ́ yẹn ọwọ́ yẹn ó fẹ́ báyìí pé ó kọ́ àpọ́sì kékeré. ok now so nǹkan kò ṣe Mohbad o dẹ̀ lóyè mọtí àbí. Babájídélé aṣèwọ̀n asálẹ̀ everybody ṣì wọ̀n asálẹ̀ aṣèṣe ní now kí ló dé tó wọ́n ṣe wá ní kó báwọn pe nọ́ọ̀sì láàárọ̀ ọjọ́ kejì. mo kọ́kọ́ lọ́wọ́ bá mi fún rẹ̀ wípé ọwọ́ yìí ti wù pé adé ní show again ní ọjọ́ thursday pé wọ́n ti pe nọ́ọ̀sì tí tó máa ń pìtì normal personal nurse kò sí around everybody ti try àti contact èmi lè sọ pé èmi kò kì í sick báyẹn wípé n ti ká lọ sí hospital njọ yẹn gbọgbọ ẹ máa sì bá mi a sì lọ sí rọṣìdò díẹ̀ àwọn wá ẹ tó máa ṣètẹ ìdájọ́ first day sọ pé kágbé mọ wà sínú mọ́tò pé àwọn àwọn akitẹnu mọ́tò bọ̀ àwọn olè fóònù ọ́fíìsì àwọn pé ká gbé mọ́ wá sì lọ́ọ́ ní aṣọ fún mo sọ pé no i'm not going i need someone that will come to the house so níta níta ni mo wá sọ fún mi pé ṣé máa wo ọwọ́ ọwọ́ ń báyìí. okay hold on hold on hold on spending time wo ni Mohbad wá bẹ time olúwa bẹ pọ́wọ́ ìṣí ìwú síbẹ̀ time wo. me me me short time like abi àárọ̀ ni like twelve like twelve o'clock sharp. and what day was that what day monday or tuesday on Monday on Monday. on Monday. okay. yes. so she Monday yẹn ìgbà tó wá sọ pọ́wọ́ yẹn ń wú ìgbà wo pe nurse because ko yé mi. ìpè nurse mi ìpè nurse èmi message nurse ni mo message nurse ni ìwọ WhatsApp máa ma ba sọ̀rọ̀ so mo message ẹ̀ kò online kò reply kò deliver ẹ̀ kí n message yẹn tí si máa sí online ní WhatsApp ẹ̀ẹ̀kan ma mark so kò mark eh, two mark so kò sí online interact èmi mo gbà mo ti pé kò kò get back sí and ẹ̀jẹ̀ máa tún try number ẹ̀ mo try number ẹ̀ lórí fóònù bá mi àti àwọn try number ẹ̀ switch off switch off so kò get back. hold on mi get ibẹ̀ yẹn so ìjọ monday ni Mohbad wá bẹ pọ́wọ́ yẹn ti ń wú ìgbà yẹn ló eh, ṣé ìjọ monday yẹn náà ló bá wọn pe nurse sorry ló fún wọn nọ́mbà nurse. Eh, ọjọ́ monday yẹn mo message nurse mo dẹ̀ fún bá mi nọ́mbà ẹ̀ ó dẹ̀ switch off so gàtí òbí mi ti kúrò èmi ti kúrò ọ̀dọ̀ wọn èmi ti kúrò ní ọ̀dọ̀ Mohbad èmi fi wá sí dé. so nǹkan tó ń sọ fún wa sí ni pé àárọ̀ Monday ló rí Mohbad last. yes àárọ̀ Monday ó dẹ̀ ó dẹ̀ wà òkè ó tẹ fún ẹ̀ tó ń bá tó ń pè olórí fún ẹ̀ kò sí nǹkan tó ṣe tẹ́mi fi kúrò ń bẹ̀ mi ì mọ dàtọ́ ń jà mi ì mọ ariwo dàtọ́ pariwo mi mọ anything mi ì mọ anything wọ́n wà pé mi náà Tuesday yẹn wípé wọ́n rọ́ṣẹ̀ lọ sọ́sítù mi ì mọ anything mi mọ sí nọ́ọ̀sì ti débẹ̀ kò ṣe mi mo pe nọ́ọ̀sì ìjọ kejì èmi ti lọ́kọ̀ pé bàtí kò get back sí mi pé wọ́n ti wá ọ̀rá wíìsì. ok jẹ́ ń bí ẹ̀ kankan ìgbà tí ò get back sí ẹ̀yẹn ṣé o máa ń lọ sókè ẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ o ṣe lọ́wọ́ ní yàrá yìí. mi ò ní ẹgbẹ́ wọn sísí wa lọ́jọ́ wa nínú rúùmù ọjọ́ wa nínú rúùmù tẹ́lẹ̀ mo máa da mo máa da wà tẹ́lẹ̀ ni àgbà tó ń yí wọ́n ti bímọ yẹ ọjọ́ wa papọ̀ nínú rúùmù so ìgbà tí mo ìgbà tí ṣe wá sí lóyún èmi àti mo máa jọ sùn sùn yàrá àjọ máa ń ṣe everything yàrá wípé yàrá ẹ̀ máa ń wà so ọtí tí wọ́n ti bímọ yẹn ni àwa fún wọn privacy àwọn smoke back smoke lókè ìsàlẹ̀ tó smoke nítorí baby so kò sí mi kì í lọ sí ẹni àwọn ọmọ lẹ́yìn ìgbà tí CYC lóyún tẹ́lẹ̀ ni àmàsímù àjọ máa ń wà nínú. so bí gbogbo yín ṣe pọ̀ tó nínú ilé yẹn kò sẹ́ni tó máa ń lọ sínú yàrá wọn. mo máa lọ sínú yàrá wọn náà mo máa lọ sínú yàrá wọn bọ́ mi lọ yàrá níjọ́ yẹn mi lọ yàrá wọn níjọ́ yẹn ìsàlẹ̀ mu àtúrà àtijọ́ ìtumọ̀ bí kúrò ń bẹ̀ mi lọ sókè rárá àtọ̀gàn mi lọ sókè láti yọ Sunday yẹn mi tókè mi kúrò ń mo lè. ok so ìsàlẹ̀ ló wà tí Mohbad fi wá bẹ́ẹ̀ ńsàlẹ̀ pọ́wọ́ yẹn ṣì ń wú. ìsàlẹ̀ ló tún wá bá mi gan sókè ó wá bá mi sàlẹ̀ fún rẹ̀ ó gbogbo step wá bá mi sàlẹ̀ tó tẹ fún ẹ̀ tó tẹ fún ẹ̀. ìṣe orí àdúrà orí àdúrà ń jọ yẹn. ibo làdúrà wà. so o fi gbogbo wọn sílẹ̀ ń bẹ̀ ló fi lọ mo wà òkè kò sígbà tó ṣe ọwọ́ ẹ̀ ló kàn wù nìkan mọ̀ pé nǹkan tí mo fi wà involved yẹn pé ó wá bá mi fún rẹ̀ tí ó wá bá mi kí dá sí anything like private treat or anything gbọ́dọ̀ kó mi mọ family mi dá sí business tàwọn ẹ̀ṣọ́ ayọ̀ ṣe entertainment àwọn ẹ̀rọ record àwọn ẹ̀rọ studio nǹkan mo bá mi dá sí anything family or something mi mọ nurse mo treat them nísìnyí. Um, o ṣe wá pé ìgbà tó rí yẹn because ẹni tó sọ fún ẹ pọ́wọ́ ẹ̀ wú ìwọ ṣe pé ìgbà tó rí ojú tó ṣe sọ fún mi yẹn ó ti lọ sókè padà àwọn ìmọ̀ sí àwọn bàmí àti lọ sí ìbàdàn àmì àti lọ sí àwọn ọ̀ṣìndò díẹ̀ àti wọn wáyé tí wọn ti tẹ̀ so bàtí nọ́ọ̀sì tèmi ò reply ẹni o after ti nọ́ọ̀sì tèmi ò reply àti jáde síta àti wọn wáyé tí tó máa wálé wá tìtẹ̀ so ọ̀gbà táàrí létà létà táàrí táàrí lórí kúrò lórí kọ́sì mi sì rò pé ah, eh, bọ́n wa ti wá kọ́sì àwọn dàrúṣà náà wọn káwọn dàrúṣà náà ti kọ́ i don't know ẹ pèèyàn ẹ gbọ́ kò gbé fóònù. mi ìkọ́ ẹ̀ mi ìkọ́ mo bá mi mo máa bí mi sọ̀rọ̀ ni mi ì bá sọ̀rọ̀ mi ì bá sọ̀rọ̀ dọ́gba ló bá mi sọ̀rọ̀ tán èmi èmi fẹ́ rí kémi tó kún bẹ́ẹ̀ normal so nǹkan tó sọ fún mi nìyẹn pé ṣé mi nẹ́ẹ̀ tó wá ṣe tèmi èmi rẹ̀ kí n máa sick báyẹn so gbọ́dọ̀ mi message kẹ́ ẹ̀ ṣe ìmọ̀ pé níjọ́ kejì mi màá tán pé message mi message ẹ̀ kò dẹ̀ reply mi throughout àwọn bàmí ló pè mí mọ́ àtọ́ pè mí mọ́ time tó débẹ̀ mi ì mọ anything mọ́ mi ì mọ anything mi ti kúrò bẹ́ẹ̀ mi ì mọ anything. okay spending mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yìí ta ló because wọ́n sọ pé o sọ fẹ́yàn pé o mọ ẹni tó yọ cctv ṣé o sọ. nísùrù nísùrù nísùrù ẹ̀yin nísùrù ẹ̀yin tẹ́ sọ pé ó sọ̀rọ̀ nípa cctv please ta ló sọ ṣé ẹ gbọ́ ẹ gbọ́ tó sọ please ìwọ nísùrù sẹ. bàbá oṣù ọ̀fun wọn ní eh, evidence yìí káwọn náà provide ìkùnrin sọ wípé ọjọ́ cctv okay okay okay okay okay okay then bèrè kọ́ lọ́wọ́ ẹ̀ okay ṣé six má parọ́ o because àti ṣe ṣe cctv wà nù lé yẹn àbí kò sí. wà mi mọ̀ bí wọ́n ṣiṣẹ́ èmi ò kí n mi ló bá tíkì dèjọ́ lọ́nà bá mo kàn máa ń sùn ẹjọ́ kan máa ń lò bẹ́ẹ̀ kí n wá sí wálé ni mo lè kó ìjọ kejì àdẹ̀ ní ṣóò nìyẹn àwọn ẹ̀ lọ ṣóò kún ní pé mo máa lọ síbẹ̀ every time so so so so so definitely cctv yẹn wà cctv wà nulẹ yẹn. ó wà cctv wà. ṣé ó wà nulẹ ó tún wà ń ta. ó wà ń ta ó wà ń ta ẹnà ó wà nulẹ bọ́ mi ò mọ ó ṣiṣẹ́ mo sọ ní kò wúdà mi mi nǹkan tí mo sọ same thing mo sọ láti jọ yìí wọn kàn sọ fún àwọn ẹ̀kọ́ ṣe nǹkan tí mo sọ pé ìjà tí mo sọ fún jà ó ṣe nulẹ mo sọ fún níjà ní kò wúdà mo sọ fún wọn pé inú mọ́tò inú mọ́tò ni ti ń jà tí mo sọ mi sọ pé mo bá nígbà ìwọ̀dìjà nulẹ àti club eh, ní show ni mo sọ pé mò ń tra mò ń bá ìwọ ìjà tó tí ò gbọ́dọ̀ sí àwọn tó láti stop ẹ̀kọ́ àgbà prime boy ìjà bí mo sọ pé ó ń tà láti ó ń change everybody ní ẹ̀ ní show bó ṣe nu lé ó ní ìmọ̀ àtọ́ parí ó ní ilé ìsìn jẹ́ kí n bí ẹnì kankan jẹ́ kí n bí ẹnì ṣé ìwọ ṣo ever bá ṣo ever bá bossman àtàwọn mẹ́ta kan sọ̀rọ̀ lórí fóònù nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pọ́ fẹ́ jọmọ sínú omi ṣo anybody sọ. So? fún wọn prime boy nìkan mo sọ fún wípé wọ́n jà ní mọ́tò sí wàá drop ọmọ sórí chain mo gbọ́ wọn dání mo sọ pé sọ the same thing kó o náà mi sọ pé wọ́n jọmọ sínú mọ́tò fún bẹ́ẹ̀ sí wàá sí wàá ọ̀kẹ́ liam ó drop liam sórí chain wọ́n dẹ̀ wọ́n máa lọ fọmọ yẹn mo fi gbọ́ ọmọ yẹn. ó dẹ̀ gbé ọmọ yẹn. ṣé mo ṣe mo tún mo ní ṣé mo tún ní fọ́ọ̀tù pé mo gbọ́ ọmọ dání báyìí pé wọ́n á ṣe ọmọ léṣe wọ́n so o sọ fún wọn pé wọ́n fẹ́ ju ọmọ sómi. mi sọ fún wọn mi ẹ bá mi ẹ bá sọ fún wọn pé jọmọ sómi omi báwo mo sọ pé wọn sọ láti ṣílẹ̀kùn ní tọmìnà àbí àwọn méjèèjì èmi tẹsí gbọmọ dání báwo lè fẹ́ jọmọ sómi àwọn èèyàn ń sá láti èmi tí mo ṣe ń gbọmọ dání mo fi fọwọ́ kan tú gáàdì lẹ̀kùn wọn lọ cos mo kò dánibọdì lóhùn àti eh, driver náà wọn bẹ náà wọn yóò bá yí driver school náà tí gíláàsì bá ti fọ́ wọn sọ pé mo pa bí gíláàsì fọ́ báwo la ṣe pa gbé gíláàsì fọ pé àṣì máa parọ́ ni gíláàsì fọ pé jàmbá yẹn gan kó tó kú lọ́dọ̀ mú ní ọjọ́ kejì wọn ti tó gbowó tó fi fix gíláàsì yẹn ni bàmí ló lọ sí pos lọ ṣe owó fún máa yẹn sí gíláàsì fọ wọn pé mo bá gbé gíláàsì fọ pé wọn sọ̀rọ̀ lọ́yà mi náà pé lọ́yà mi náà king white lọ́yà mi mọ mi ìmọ̀ ẹnìbọn mi mọ king white mi ìmọ̀ ẹnìbọn tó jẹ́ king white mi ìmọ̀ king white mi ìmọ̀ anything. ok jẹ́ ìgbèkè kọ́kọ́ lọ́wọ́ yìí ok jẹ́ n bèrè kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ìjà tó sọ pọ́ńjà yẹn má pàrọ̀ fún mi o mo mọ̀ pé wà á nǹkan kan máa ta sí ẹ létí kí ni ìwọ gbọ́ láàrin ìjà tó jà yẹn. Eh, mo sọ ní kọ́sìnà firstly wọ́n sọ̀rọ̀ pé eh, mo sọ pé mo máa yá wọ́n mi sì wà ìlú pé every time máa sọ pé wọ́n dá padà pé broadcasting and wọ́n ní family rẹ̀ pé wọ́n máa yá wọn lówó pé wọ́n dáwó padà so secondly wọ́n sọ̀rọ̀ ọmọ tó wà ní UK pé mò ń sọ pé eh, òun ọmọ tó máa ń jí kí nínú dùn ní UK pé kí tí wàá get the fuck out of here wípé tó bá tún kó máa ṣe pé tó ṣe pé I'm already happy with that girl so àkọsí tiwa tiwa kí n bẹ̀rẹ̀ ìjà nìyẹn. so nǹkan tó bẹ̀rẹ̀ ìjà nìyẹn ọ̀rọ̀ ọmọ yẹn àtọ̀rọ̀ pé àwọn ìyá ẹ̀ máa ń gbowó lọ́wọ́ òun. ẹ̀ẹ́dọ́ eh, eh, ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ tọ́jú pé ṣíwáì wọ́n sọ fún mo pé ṣé nítorí pé mo ti blow báyìí ṣé ó má jáde pé wà á ti prime ọjọ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ni pé kò ṣe agbára rẹ̀ ló fi dé tó dé pé ó ń bá prime ọjà so eh, mo wá sọ pé ṣé ṣó ti yá òye ni pé ṣé èmi wàá support ọ̀ prime wàá support pé ṣó ń do prime boy pé kìíní kan so ọ̀rọ̀ pé kó sọ pé prime sọ́kà yẹ kó nù pé kó máa lọ tàbí yẹ ni gan prime boy àti kìíní ọṣẹ́ bẹ̀rẹ̀ jà wọ́n fi jà èmi dẹ̀ wà ní mọ́tò mi sọ̀kalẹ̀ mọ́tò mi ti wà ní mọ́tò tèmi náà fi sọ̀kalẹ̀ tẹ́lifọ̀ rí wà ní tíra okay òdìbò mu so glass yẹn therefore glass ó ṣe glass eh, glass tó wà lẹ́yìn kékeré yẹn ẹ̀yìn prado kékeré tó wà lẹ́yìn ẹ̀yìn kékeré yẹn ló fọ́ ló fọ́ sínú mọ́tò tó fọ́ sínú mọ́tò tá glass yẹn gbọ́ fọ́ tàbí kúrò bẹ́ẹ̀ ni. jẹ́ kí n béèrè kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n béèrè kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ṣé ṣé prime boy àti àti mohbad ṣé wọ́n jà níbi tó ti kọrin. ṣé lórí iṣẹ́ wọn ọjà ìgbà tí ìgbà tó ṣe tán ni wọ́n pariwo náà jà mú bọ̀ prime boy rẹ̀ fún prime boy fún ọkàn mú bóò ni wọ́n boy ò fọwọ́ kan rárá àbí ṣé ìjà tó wá sọ pé ó ṣẹlẹ̀ yẹn ṣé ìjà tó sọ pé wọ́n jà yẹn ṣé ìjà tí gbogbo èèyàn tó tó tó come together on them ni. àwọn èèyàn wà ẹ̀nà àwọn èèyàn wà ń bẹ̀ náà àwọn èèyàn ọlọ́pàá wà ń bẹ̀ náà tó ń sọ fún mọ̀ kó máa jà mọ̀ kó máa jà mọ̀. but prime boy ò fọwọ́ kan. everybody wà ń bẹ̀ náà everybody wà ń bẹ̀ wá sí ehm, mo ò sọ̀kalẹ̀ o sọ̀kalẹ̀ mi wàá mọ̀ bí a ti gbà sí ipa mi lọ sí other side eh, ẹ̀rí mi wà ní mọ́tò àwọn ẹ̀rẹ́ ìpọ̀tọ́ ní di mọ́ọ̀mù pé kí mo máa jà. dúró èèyàn kan sọ́ọ̀sì pé èèyàn kan sọ́ọ̀sì pé wọ́n ní prime boy sọ pé gíláàsì ò fọ́ ṣé lóòótọ́ ni. ọtí eh, mò ń sọ náà ni pé kán yìí ìdáná yẹn sí kó o nà kó ìdáná yẹn máa sọ pé gíláàsì ò fọ́ báwọn máa bá wí gíláàsì fọ́ ti gíláàsì ò lè ah, gíláàsì ò fọ́ sínú mọ́tò báyìí tó fọ́ sí gbogbo ilẹ̀ lẹ́sìn mọ́tò báyìí ṣèbí mo dé lẹ́yìn tí afẹ́rẹ́ gan tó tún gbọ́ ẹgbẹ́ ọmọ yẹn gan ni mo fi aṣọ mi kọ́ balẹ̀ atẹ́gùn wọlé lórí bíìsì tọ́mìnà àbíjẹ àbákò ní kóòdù so kí ni kí ni mo ṣe tó mi mọ báwo yẹn sọ pé nǹkan tí mi ṣe tó pa ọmọ mi. now jẹ́ kí bí ẹnì kankan ṣé ò ń mi. yes ma. Mm. so nǹkan tó ń sọ sí ni pé. ẹ jọ eh, bọ́sì máa ibi tí mo sọ fún wọn ẹjọ fẹ́ kó máa mi provide because mo fẹ́ bá wọn fà because èmi orúkọ tèmi wọn bàjẹ́ ikú mi sọ fún wọn pé. ìwọ dúró dúró náà mo fẹ́ béèrè kankan lọ́wọ́ àwọn tó ń wò mí ẹ̀yin tẹ́ ń wò mí ẹjọ́ ṣé evidence wà ipe spending sọ̀rọ̀ cctv ẹjọ́ number one then ṣé evidence wà because ọmọ yìí mo sọ fún yín pé mo pè é níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ please stop saying that when you keep on saying spending is lying spending is going to prison ẹ tún ti fẹ́ shift ọ̀rọ̀ kúrò lẹ́ni tó jẹ̀bi tó jẹ́ àṣànà orí spend lẹ́ fẹ́ máa gbé sí. please be careful what you say ẹ má tún jẹ́ kó gbé nǹkan kúrò lórí ibi tá a lọ kẹ́ gbé sórí ọmọ yìí now èmi ò mi mi wá ẹ ní sùúrù ní sùúrù spending i am not here i am not here to to to rubbish anybody ṣe ń gbọ́ ọ̀dọ̀ ẹni tẹ́tí ti play kini. i'm telling you many people are looking for content ọ̀dọ̀ ẹni tẹ́tí ti play voice ọmọ yìí ṣé wọ́n ti gbẹ́ nìyí náà ló bẹ̀rẹ̀ sí ní gbé ẹnìkan wá tó sọ pé ẹ eh, tó sọ̀rọ̀ ọba tó wá mú tọ́ tó sọ pé òun ò ní evidence please once beaten twice shy ẹ jẹ́ kó mú evidence ibi tí spending tọrọ ẹ ti change rí please because ọ̀dọ̀ ẹ̀ tẹ́ ń sọ pọ́n sí ní sùúrù spending ní sùúrù ẹ máa pé mi ò ní fọ́lò nǹkan tí ò dáa anybody can do anything for content and money ẹni yìí ló ṣe ṣó tó sọ pé ọba gbé mọ́tò wá sí inquest tí ò dẹ̀ sí mọ́tò mẹ́ẹ̀ ẹni yìí ló ṣe ṣó tó gbé ẹnìkan wá tó sọ pé ọba wa ń bọ́ ìbà wọn abẹ́gbọ́n mi tó ní ọba ń bọ́ ìbà wọn pé tó wá negotiate ẹ̀ ẹ́ ló ló máa gbà má sọ̀rọ̀ ọba mọ́ ìgbà kan wá dé police station wọ́n sọ pé it is all make up abẹ́ ẹ̀gbọ́n mi ó wá retract statement ẹ̀ please ẹ má tètè má gbàgbé nǹkan ẹ dé kọ́ fún wa evidence ẹ dé kọ́ fún wa evidence because ìjọ tí mo pe ọmọ yìí mo ò lè parọ́ ó kẹ́ ní kí n béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ṣó ti lọ ni spending. yes ma'am ok mo fẹ́ béèrè mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ nípa railings mi ò sórí gbogbo kan tó bá pa fẹ́mi tí n bá confam tí n bá bọ́ta ẹni tó ń pè mí yẹn máa block because don't call me i don't want to pick any calls spending yẹ kí n sọ kíní kan fún ẹ tó bá parọ́ fẹ́mi tí n bá mọ̀ ṣó fẹ́ gbọ́ màá deal pẹ̀lú ẹ mercilessly ni ó kúkú mọ̀ mi rélìsì rélìsì tó kọ̀ yẹn má parọ́ o kí ló kan. mi ì mọ ọkọ tó kàn mi ì mọ ọkọ tó kàn. ṣé ṣé ṣé rẹ́lẹ̀sì yẹn ti kán. kíní yẹn mo ti rí tẹ́lẹ̀ mo ti rí tẹ́lẹ̀ nínú ilé yẹn pé kíní yẹn ti yọ tẹ́lẹ̀ kíní yẹn tó fẹ́ gbé mi ṣubú kíní staircase yẹn ó ti yọ tẹ́lẹ̀ ó ti yọ mi lè parọ́ parọ́ fún kíní yẹn ti yọ tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n fix ẹ̀ wọ́n fix ẹ̀ kíní yẹn ti yọ tẹ́lẹ̀. but kò kan ó ti jóná ó ti yọ but kò kan tó yẹn ok ó ti yé wa nsìn ó ti yé wa ó ti ní issue but kò kò rí bẹ́ẹ̀ yẹn so mo ti gẹ́ẹ̀tì kan tí mo fẹ́ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn so o le so itoku. so ó ti ó ti ní issue but kò kàn tó yẹn àbí. ok o ṣe ṣe ń gbọ́ ṣé wọn but ìgbà tó ti ní issue yẹn wọn ò repair àbí. but kò bàjẹ́ tó yẹn àbí kò bá tó yẹ because nǹkan tí mo kàn fi try ẹ mọ̀ pé mo ṣe ṣe àwọn ilé ìgbà tó wá sí bẹ́ẹ̀ mi nítorí tí mo ṣe to ọ̀dọ̀ mi ni mo ṣe ra àwọn tí ó ṣe ṣe àwọn kan sí pálọ̀ gba àwọn kan tó ṣe fa àwọn fíìmù yẹn àjọ bẹ́ẹ̀ mi mi lè gbà bí abijọ́ kejì bẹ́ẹ̀ mi ló ṣe àwọn kan yẹn sẹ̀tẹ̀mbà seven ló ṣe àwọn kan yẹn lọ́kọ́ tó ṣe sínú ilé yẹn ó ṣe fix àwọn kan nílé yẹn. ok mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ ṣé ṣé nọ́ọ̀sì yẹn ò padà sọ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀ ṣọmọ ẹ̀pọ̀ sọ pé wọ́n ti lọ nọ́ọ̀sì ṣáà máa pè é pé à má parọ́ spending ṣọwọ́ náà ló wà láàrin wa ń bíbá ìsìn má parọ́ ìgbà tí nọ́ọ̀sì wá ṣiṣẹ́ tán ṣé nọ́ọ̀sì yìí ò wá pè é pé spending ah kí ló ṣe ọ̀rẹ́ o báyìí báyìí ló ṣẹlẹ̀ má parọ́ sọ. ìgbà tó sọ fún mi ìgbà tó ń débẹ̀ ó fẹ́ òun rí sí wa mo rí bàmí àti og cameraman that is the cameraman ó sọ pé nǹkan tó sọ pé wọ́n sọ pé tí mo máa ó fi mo máa react ó ti fún mo ní injection tó ó tó sọ fún òun pé mo máa react injection pé tó ṣe máa ṣe nìyẹn pé wọ́n ti react injection pé wọ́n máa dọ́mi sí lórí ó máa jí padà pé nǹkan tó pé nǹkan tí wọ́n sọ fún òun yẹn ní kí òun dẹ̀ mẹ́rin tì òun pé tó ṣe fún injection tó wọ́n sọ fún òun ìgbé wáì sí mò ń ṣe báyọ̀ pé àtúnṣe máa react abẹ́rẹ́ nìyẹn pé sí wà ló sọ fún òun pé bàmí wọ́n lọ mú kinní mọ́bí stick wà láti sálẹ̀ wọ́n fi ń clean àtúntò mi sí lára pé tó ṣe máa pé tó ṣe máa ṣe nìyẹn react injection ni pé ọtí tó máa domi sí lára ni àrèmá tó balẹ̀ nǹkan tí nọ́ọ̀sì sọ fún mi spending ó dẹ̀ ṣe pé tó máa ṣe gbogbo investigation ọ̀rọ̀ yóò ní padà kó wá sí ẹ lórí ṣá. nǹkan tí mo nǹkan mo mọ̀ mo sọ mi ní parọ́ fún yín náà àìsàn ẹ̀mí mọ́ spending spending wọ́n máa yẹ wọ́n máa yẹ wọ́n á yẹ ẹ̀sùn lórí àṣànà orí yín mà ló máa gbé sí i. So, ò bá gbogbo ìgbà tó sọ pé ṣé òun gbọ́ mi spending. tabuki. yẹ. ẹ má bínú pé mo come in i have to say something. okay. ṣé mo rí sí ti alifa fi ṣe nǹkan tó ṣe láàárọ̀ yìí ṣé rí ẹ èèyàn kan. ó fún eyan kan to jọ̀rẹ́ mi very close friend mi níbí báyìí lẹ́bi ẹ ti sukusuku lórí mo ti máa ń sọ̀rọ̀ yìí lẹ́bi ẹ sọ fún kóun fún ní owó security fún um, fún spending nígbà tó lọ sí um, kí náà kòrò ní iná ìgbà tó lọ sí corona ipò òfin lówó òfin arífá lówó ṣó mo to her surprise òun wá rí ah, èmi wá èmi mo connect spending mọ lady tí mo sọ yìí so wá ti wá gbà tí létí lady yẹn wá connect pẹ̀lú spending wá sọ sẹ́ni pé mo fún arífà ló kọ́kọ́ gba security fún ẹ arífà wá sọ spending wá ní à ah, èmi ò rí ehm, ehm, security kankan o kò sẹ́ tó gbé security wá fún mi o ah so lady yẹn wá sọ fẹ́ mi mo wá bínú bá ah, pé báwo ni arífà ti máa ṣe irú nǹkan báyẹn at that time àti arífà ó ti wà ní detention mo wá pé orúkọ èèyàn kan mi ìfẹ́ dárúkọ ẹ̀ mo wá fẹjọ́ ẹ̀ mo wá fẹjọ́ spend ẹni yìí jẹ́ ó lè jẹ́ ìṣẹ̀kọ́ tí mo sọ yìí o wọ́n mọ̀ sí ni wọ́n kàn tó sí náà mo wá sọ fún spend mo wá sọ fún ẹnìyẹn tó dẹ́ nìyẹn cross for arifa gan wọ́n sọ kọ́ tí arifa ṣe pé wọ́n ná fún alárifa ní three hundred thousand ipò kọ́ tí a ṣe kọ́ sí fún fẹ́ni um, pé kò lò kò gba security yẹn mo dẹ̀ wá surprised ẹnìyẹn wá ní pé kóun lọ confam lọ́wọ́ arifa ó wá bẹ̀rẹ̀ wá arifa arifa ní rárá àwọn fún òní gbẹ arifa wà ní detention gbà yín ó wá bẹ̀rẹ̀ arifa arifa wá ní pé kò fún òsẹ́ni kankan fún òun ní ìkọ̀kan ṣùgbọ́n àti arifa wá jáde ní detention mà èmi fúnra mi wá lóbìnrin wa arifa arifa ní pé tóun bá rántí ó wá nìkan sẹ́ǹdẹ̀ owó sóun kò tó pé three hundred thousand bóyá nìyẹn ni ó ń sọ̀rọ̀ ń pa arifa ní pé kí wá lọ bẹ̀rẹ̀ lẹ́kọ́ fọ́ọ̀mù rìsíìtì wa èmi wá lọ bá lédì yẹn mà wípé kó mú evidence kò farifa wá Adéjẹ́dẹ̀ wá bínú sí mi ipe kí ló dé tí mo ṣe lọ sọ fún arífáàní kan báyìí pé òun ò fẹ́ kí orúkọ òun jáde ní anywhere dípò òun ò lè fún mi ní rìsíìtì yẹn ṣé ẹ̀gbọ́n mà pé fún arífá lówó wọ́n ní ká sọ pé owó yẹn ò pé three hundred lẹ́yìn ẹ̀ṣọ́ àwọn oníkó fún mi rìsíìtì lókè lọ ṣiṣẹ́ arífá lẹ́yìn ẹ̀ṣọ́ àìsí pé òun fún mi sẹ́kà lóun ò fẹ́ wà ní fọ́ọ̀sì yẹn all now sis sis bone of contention straight so kí lẹ fẹ́ try láti. ẹ má jẹ́ kí sọ̀kọ́ tarifa wá ṣe ẹ jẹ́ kó tarifa wá ṣe so ìgbà tó wá ṣe báyẹn èmi wá sọ fún mr ẹnì kó tó mọ arifa arifa dì yẹn right arifa wá sọ pé so fẹ́ni wá sọ fún mi pé arifa ni kò mú àkáǹtì òun wá ipò fún un ní ten thousand naira. instead instead instead of three hundred thousand àbí. tẹ̀ wá pe spending àrífà pe spending. so nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí pé nǹkan tí ó mú àrífà ṣe lè ni pé personal vendetta. exactly exactly exactly nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ máa kọ́kọ́ jẹ́ sọ́lọ̀ ìgbà tí wọ́n fẹ́ fẹ́ àrífà mo lè sọ mo lè wọ́n àrífà pàkínní i warned him mo wọ́n ẹ̀ mo lè sọ fẹ́ni tó wà láàrin ìgbà kókó sọ fún àrífà kókó disease from this thing or else èmi ò lẹ́kọ̀ọ́ máa bàyàn lórúkọ jẹ́ tó yẹ yín ẹ máa gbọ́ ìgbà tí wọ́n ṣẹlẹ̀ báyẹn ó wá sọ fún tóun béèrè lọ́wọ́ fẹ́ni wá sọ fún mi pé alifásẹ̀ ni kò mú owó àkáǹtì òun wá òun wá fún pé ten thousand òun òkè ten thousand. sista queen ẹ mọ nǹkan ẹ mọ nǹkan ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ now ṣẹlẹ̀ anything tó bá ṣẹlẹ̀ láàrin àrífà mo yìí máa ń sọ dè ní ṣẹlẹ̀ nǹkan tó bá ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ẹni tó bá ti fún mi ní reason láti má trust ẹ I will not trust the person again Now, I'm not talking about Tarifa now, but if you come and reserve, comment me. Now, ṣé anybody ní voice note stop playing. I kẹ́ fún mi kí gbogbo ayé bá wa voice note tó ná playing. yẹn? Nǹkan tí mo sọ ló kó o náà tẹ́lẹ̀, nǹkan tí mo play jáde again, nǹkan tí mo sọ ẹ̀rí nǹkó o náà. Ṣé mo sọ pé. Torí spending kó kojú àrífà nípa owó yẹn, àrífà sọ ìgbà tó ní kí fẹ́ẹ̀dì mú àkáǹtì wá ìgbà yarí fáwà ẹ̀ eh, sọ́rí fẹ́ẹ̀dì wá ní tẹ̀sán gbà yẹn ipò kan tó ń fọ́ọ̀kù ṣe bóyá tó ń fẹ́ẹ́ yàtọ̀ àdìsẹ́ ṣọ́ mi mọ wọn mi bá wọn sọ̀rọ̀ mi mọ wọn. èmi wá nísìn eh, eh, fẹ́ẹ̀dì jẹ́ kí sọ̀rọ̀ mo wá kí spending àti ẹni tó wà láàrin wa tarifa arifa àti spending wa kọjú ara wọn. ok ẹ má wọrí sista queen ẹ kú ọ ta ló ní ẹni sùúrù ta ló ní kinní yẹn ta ló ní kinní yẹn please ta ló ní voice Yeah, i'm not bringing anybody up i have my reason who have that voice Taloni voice Stop playing. yẹn please i need it let everybody hear it ibo ló ti play ibo láti lè gbọ́ no i'm not playing it ẹ jẹ́ kí gbogbo wa gbọ́ kíní yẹn let's judge èmi máa ń láì kí n máa ṣe they can send it to me sister queen ẹ̀yin eh, eh, eh, ẹ bọ́lẹ̀ má wọ̀rí ah, we are going to iron this today. Exactly. bá mi ẹ bá mi no mo máa sọ fún Your èèyàn is spending is spending queen son no ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ ṣẹ́rí spending ọwọ́ àti queen ló dàgbà in Nigeria? for me to be entertaining her i connected with spending through sister queen i'm gonna be honest today ó dàbí àwọn ọmọ tó dàgbà sí wa lọ́wọ́ ládùúgbò so wọ́n ti mọ́ra ládùúgbò as a matter of fact ẹ̀gbọ́n ẹ̀gbọ́n spending àti sister queen wọ́n ti ṣọ̀rẹ́ ní ní Nigeria? ṣé ó ti yé yín so ẹ jẹ́ kí n mú yẹn so àwọn èèyàn so that is not what we are talking about now ṣé ti yé now um, Sister, queen a job. ẹ jẹ́ my back spending sọ̀rọ̀ lọ ẹ drop ok ẹ your income. Okay, yọ yín kò mẹ́ ok ẹ má bínú. ṣé tí this is distraction it is not distraction mo ń bọ̀ ṣé rí nǹkan tí mo hate láyé mi tẹ́ bá mọ̀ mi mo hate irọ́ mo ò dẹ̀ ní fẹ́ jẹ́ ká ká it is not distraction for me it is not because ẹ ń sọ́sìn pé wọ́n play nǹkan kan lọ́dọ̀ lọ́dọ̀ àrífà ẹ dẹ̀ tún sọ pé bosman sọ bẹ́ẹ̀ nǹkan tó bá ti mú síta ẹjọ́ mo bẹ̀ yín ni nǹkan tó bá ti mú síta tó bá jẹ́ pé nǹkan tá gbọ́ tẹ́lẹ̀ ni please consider it null and void. àbí nǹkan tí mo sọ yẹ yín. Consider it null and void. Ẹ má gbàgbé pé Arífá ló bọ́ta àbí kò yẹn tó sọ pé Elégùṣì ó rọ́yàn wá sí corona èmi náà mo bọ́ta pé báwo ló ṣe possible. I'm not here to water anybody's effort but please many people watching us they believe us they trust us that is another liar i'm not bring ṣé ni mo ti sọ fún yín This is not the time to talk, But when the time comes, many of these people you are watching, they lie to you just because they want to make money. If many of them are not making videos, tó bá yẹ kán bá answer fún they are lying. They are lying. I just don't want to talk. If I start talking, Emma, Emma sọ̀kò pa many of àwọn tó ń sọ̀rọ̀ fún ṣẹ́rí ẹ̀ ń kọ́ kọ́kọ́ ẹni kí n gbé i'm not bringing that person up èmi àtẹ́ni yẹn ti ní one on one thing behind tí mo confirm kíní yẹn tí mo dẹ̀ rí pé rán ló and don't push me to talk please please ìtúrẹ́ mo ṣe sọ fún yín pé let's be careful